orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ mo máa ń sọ pé téèyàn bá fẹ́ rí mi tá a ti jọ ní àdéhùn wípé ẹ wá nítorí pé mo máa ń bísì ọ̀pọ̀ ọgbà ni iṣẹ́ ìké jẹ́ kí n ráyè dáhùn èèyàn lóhùn nítorí àwọn tí ò rí yàn rí tí wọ́n sẹ́ǹdì owó sí wa tán ni a bá wọn ṣiṣẹ́ tá a bá fi ṣe wọ́n lẹ̀ tá à ń lọ dáhùn èèyàn lóhùn tá à ń jókòó tá a ṣiṣẹ́ wọn nǹkan míì ni wọ́n mọ̀ rò nǹkan míì wọ́n mọ̀ sọ ni ó fi máa jẹ́ wípé àkókò tí mo bá ti wòye pé màá lè dáyàn lóhùn ni màá sọ fún yàn tó bá ti pè mí pé kó wá ẹ o torí náà ẹni tó bá fẹ́ rí mi nígbà tá a bá ní àdéhùn tẹ́ bá ti dé àdúgbò tá à ń pè ní màsífà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ́yìn lọ lé abẹ́sẹ̀ tí màsífà lágbára lọ́wọ́ Olódùmarè mo mú yín dé ọ̀dọ̀ mi tàbí kí wọ́n júwe ọ̀dọ̀ mi fún yín. ẹ ṣe rí iṣẹ́ tí mo fẹ́ fi síta lónìí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ nítorí pé ó jẹ́ iṣẹ́ tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi táyé dé lónìí ìdí tó sì ń fà á ẹni ibi táyé dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lábẹ́ ìdààmú nǹkan tí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n nú ayé tá a wà yìí bí mo ti máa ń sọ wípé kò sí nǹkan tí ń bẹ nú ayé yìí tó jẹ́ ìṣòro tí Elédùmarè ò ti la ọ̀nà àbáyọ téèyàn ò bá tí ì kàn tàbí téèyàn bá tí ì débi tí ọ̀nà àbáyọ wà inú ó dàbí gbà pé ẹni náà ń dààmú kò sí nǹkan tí ewé egbò tẹ́lẹ̀dùmarè lọ́wọ́ sí tí ò lè ṣe kò sí nǹkan tí ewé àti egbò tí Elédùmarè tó lọ́wọ́ sí kò sí nǹkan tí ò lè ṣe torí náà irú ipò yòówù tó bá wù kẹ́ wà àdúrà tẹ́ẹ̀mọ̀gbà tẹ́ẹ̀mọ̀gbà ni pé kí ẹ ṣe alábàápàdé ewé àti egbò àbí ọ̀nà àbáyọ tí ó ṣe okùnfà ìdáǹdè kúrò nínú ìṣòro tẹ́ bá wà gẹ́gẹ́ bí mo ti sọ. So, àwọn èèyàn tán bá pè mí oníṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ wọ́n máa ń jẹ́ nǹkan tí máa ń bà mí lọ́kàn jẹ́ pé àyè ṣe rí báyìí nǹkan ṣe máa ń lọ báyìí pàápàá jùlọ àwọn tó wà lókè òkun sí èso orílẹ̀-èdè tá a wà yìí wọn á ní ìyà ń jẹ àwọn látara ìfẹ́ àwọn ń dààmú látara ìfẹ́ <clears throat> àwọn rí ìnira látara ìfẹ́ tẹlómi bá pè mí aníyàwó òun ti sá lọ ẹlòmíì á pè mí aníyàwó òun lé òun kó ń lé ẹlòmíì á sọ wípé ìyàwó òun gbé òun lọ ilé ẹjọ́ oríṣi ríṣi ríṣi ríṣi ríṣi bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn náà ní ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí níbi táyé dé lónìí ni ó sì ti mú kí ọ̀pọ̀lọpọ̀ bọ́ sínú ìṣòro kódà ó ti gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ kódà ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ kó sọ ọkọ tí ẹlẹ́dàá rẹ̀ tàbí ìyàwó tí ẹlẹ́dàá rẹ̀ tó yàn mọ́ ó ti mú kó sọnù nítorí ibi táyé dé lónìí. ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá rí báyìí tí èèyàn bá wà tàbí òun la nǹkan tí mo sọ kọjá ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà lábẹ́ bó ti wù kí ìfẹ́ máa dà ọ́ láàmú tó bóyá ọkọ rẹ ní dọ̀ ọ́ láàmú tó fi ọ́lẹ̀ tó bá tiẹ̀ lọ bóyá ìyàwó rẹ ní dà ọ́ láàmú tó fi ọ́lẹ̀ tó bá tiẹ̀ lọ tó sì wù ọ́ lọ́kàn pé o fẹ́ gbà á padà tó sì wù ọ́ lọ́kàn pé o fẹ́ kẹtùnjọ máa gbé tó o ti rò ó jinlẹ̀ jinlẹ̀ pé o kẹjọ máa gbé o fẹ́ ìyàwó ẹ̀ padà o kẹ kó pọ̀ òótọ́ ń tọ́ dáa ni nítorí ọjọ́ ọ̀la àtọjọ́ alẹ́ àwọn ọmọ yín nítorí ọjọ́ ọ̀la àtọjọ́ alẹ́ yín gangan náà ní tó dáa ní tó wá wò pé kẹ́ ẹ kó papọ̀ pé o fẹ́ kó padà wá o fẹ́ kẹ́ ẹ tún jọ máa gbé lọ gbìyànjú iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ tí ó dá mi lójú dáadáa ni Elédùmarè ó sì jẹ́ kí ìwọ náà lò tẹ́yìn náà bá sì ti lò kó bá yín lára mu torí wípé kò sí nǹkan kan nínú ìṣòro tí ń bẹ láyè tí Elédùmarè ò ti nànà àbáyọ rẹ̀ òun fa obìnrin níṣẹ́ tí mò ń sọ ń pa rẹ̀ iṣẹ́ tá a fi fa obìnrin padà iṣẹ́ téèyàn fi fa obìnrin padà tó bá fìyàn sílẹ̀ àwọn kankan bẹ tá a yí padà nínú iṣẹ́ yìí tó bá jẹ́ ọkùnrin lẹ́fẹ́ pè padà wá tó bá jẹ́ ọkùnrin lẹ́fẹ́ pè padà àwọn kankan bẹ tẹ́ padà nínú iṣẹ́ yìí torí ṣé bó ṣe lè pe ọkùnrin obìnrin padà ẹ̀ náà ló lè pe ọkùnrin padà bó ṣe lè pe obìnrin padà náà ló lè pọkùnrin padà ó ń fa obìnrin ni láti mú kí ọkọ àtìyàwó tí wọn ti pínyà kí wọn para pọ̀ padà tẹ bá wa fẹ́ ṣiṣẹ́ yìí ẹgbọ́ o ìtẹ́ lọ wá òní mo fẹ́ kà yìí ẹ lọ wá orí ọ̀fàfà ẹyọ ẹ wá orí èrè ẹyọ ẹ wá orí ọ̀ká ẹyọ̀kan ẹ wá orí abo adìẹ ẹyọ̀kan ẹ sì wá ẹyẹ àwòkó odidi nìyẹn ẹyẹ àwòkó ẹ wá ìyàgbé méje ọmọ ńlẹ tẹ ẹ ṣẹ̀ṣẹ̀ pa ẹ wá méje obì àbàtà olójú mẹ́rin ẹ wá méje tẹ bá ti wá rí tán ẹ wá ìwọn ewé yìí sí ewé ìdìwọ̀n ni ewé mútèmòdò ìyẹn ewé ewúro ewé ewúro ewé iná ẹ̀wà kẹwàá ewé ọ̀dán lẹ́yìn náà kẹwàá wá ewé èsìsì tẹ bá ti wá ewé ewé ewé jìnwìnì ewé ewúro ewé ọ̀dán ewé iná ewé èsìsì àti ewé àhíràgbá tẹ bá ti wá ewé àhíràgbá tán ẹ wá wá ọmọ rí gbá ọmọ rí gbá tẹ́yìn náà rí pé di rẹ̀ ò lè jókòó kó fìdí jókòó dáadáa ẹ wà gèbè orí rẹ̀ o ẹ gèbè orí rẹ̀ o gbogbo nǹkan wọ̀nyí ẹ wà sí kíni ẹ jọmọ sẹ́yìn ẹ kó sínú àpẹ tẹ́ bá ti kó sínú àpẹ ẹ wà jò tẹ́ bá ti kó sínú àpẹ ẹ jò tẹ́ bá ti jò tán ẹ má bínú o bí kò sí máa wọlé nù ṣùgbọ́n tá a bá gbé mistake ó wà tẹ́ bá ti gbogbo sẹ́yìn tán ẹ kó sínú àpẹ tẹ́ bá ti kó sínú àpẹ ìyẹn jò tẹ́ bá wá jò tán ẹ máa gbọ́ o tẹ́ bá jò tán ẹ wàá mú kí gbogbo kíní tẹ́ jó yìí ẹ mọ̀ pé kò ní pọ̀ ẹ mú sọ́nà méjì ọ̀nà kan ẹ dà sínú yín ọ̀nà kan ẹ dà sínú yín ọ̀nà kejì ẹ gùn mọ́ ọ̀sẹ̀ ọ̀nà kejì ẹ gùn mọ́ ọṣẹ ẹ wà kó sínú ike funfun kan èyí tẹ́ ẹ gún mọ́ ọṣẹ òun àti tẹ́ ẹ dànù yín ẹ gbé sẹ́gbẹ̀ kan tí ó bá ti tó táìmù tẹ́ fẹ́ lo iṣẹ́ yìí ẹ wà á mú iṣẹ́ ìgangan ẹ kó kúrò nínú òkè ẹ wà wá gíláàsì jígí jígí tẹ́ fi wojú ẹ fi wojú yín dáadáa kódà lè fi wojú yín fún ijọ́ méjì ijọ́ mẹ́ta lẹ́yìn náà ìwà kú ọ̀sẹ̀ lé lórí tó bá ti tákòkò tẹ̀ fẹ́ mọ̀ lọ lójú jígí yẹn lẹ́yìn tí máa bu ọ̀sẹ̀ yìí ẹ sì máa tà níyàn lọ́kàn yín pé béèyàn bá wo jígí abára rẹ̀ pàdé abẹ́lẹ̀dẹ́ pàdé ni gbogbo bíkíbi tí lágbájá bá wà tèmi lágbájá ni kọ́ máa rò èmi ni kọ́ máa rí inú àwòrán ọkàn èmi ni kọ́ máa rí inú gbogbo nǹkan tí n bá ń ṣe láì rí mi kọ́kàn rẹ̀ ọmọ nìsinmi tó rọ́mọ rí gbàkẹ́ rí ìdíjókòó ẹ máa ṣàníyàn ẹ máa dàníyàn ẹ máa dàníyàn ẹ máa ṣàdúrà nítumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ kó rí ẹ̀yẹ ẹwu ẹsẹ̀ yìí ẹ lè wẹ̀ lálẹ́ ẹ lè wẹ̀ láàárọ̀ kùtùkùtù tẹ́ ẹ bá ti wá wẹ̀ tán pẹ̀lú àṣẹ tọlọ́run tẹ́ ẹ bá ti wẹ̀ tán tẹ́ ẹ sì wípé ẹ la oyin náà ìgbàkúùgbà ni kẹ́ ẹ la oyin oyin ò ní táìmù ẹ lè dà sọ́wọ́ kẹ́ ẹ ṣàdúà là á pẹ̀lú àṣẹ tìdùmọ̀rì pẹ̀lú àṣẹ tìdùmọ̀rì obìnrin tẹ́ ẹ fi ọ̀padà yóò padà o ọkùnrin tẹ́ ẹ fi ọ̀padà yóò padà o ẹ̀yin náà sì rí wípé lóòótọ́ lódodo títóbi lélẹ́dùmọ̀rì ó sì fi tó pọ̀ sáré ewé àtegbò àtàwọn ẹranko tó dá bá a bá mọ̀ bó ṣe ká lò tá a bá ṣe bó ṣe ká ṣe Elédùmarè ó sì fàṣẹ sí ọba tó lágbára lọ́wọ́ lórí ewé tó tún lágbára lórí egbò gbogbo ìgbàkúgbà tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí yóò bá yín lára mu bó ṣe ń jẹ́ fáwọn tí mo ti ṣe fún yóò jẹ́ fẹ́yìn náà ó dàṣẹ o àṣẹ Èdùmàrè.